sàbí tó ti síwájú òun náà jẹ́ ìgbàwọ́ ọ̀rọ̀ kan tó dá lórí àlàyé báwo láti ti máa àlá ṣùgbọ́n nínú tiẹ̀ àfikún yìí wà ń bẹ̀ ó ní ثم مسح برأسه lẹ́yìn rẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ àfi omi pa orí rẹ̀ wà á lè àjẹyìn ní fi في lẹyìn. anabi sallallahu alayhi wa sallam wọn kí àwọn ọmọ àta àwọn méjì dáàbí sàfọmọ afọlọ wọn kì bọnu etí wọn méjèèjì wọn mẹsàáhà bí ìbàhámẹyì ọwọ hírọ obìnrin ní ìgbà tí wọn sì mú àwọn ọmọ àka àtàǹpàkò méjèèjì wọn fi pa òde etí wọn méjèèjì eléyìí ó fi hàn wá báwo ni anabi sallallahu alayhi wa sallam báwo ni wọ́n ṣe máa fi omi fi parí eléyìí ni àlàyé tí wọ́n ṣe fún wa nínú àdéhìí yìí pé báwo ni anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ti ṣe máa fomi parí. akhrajahu abu alimami abu àti anasai àwọn ni wọ́n ẹgbàá wọ̀rọ̀ yìí jáde wa sahhahu ibn khuzaimah. Ibn Khuzaima àwọn ti sọ pé ogun rege tí a bá gbàgbé nínú ẹgbà àwọn ọ̀rọ̀ tá a ti àlàyé rẹ̀ ṣáájú àlàyé tí wọ́n ti fún wa níbẹ̀ òun náà ní nípa báwo ni anabi sallallahu alayhi wa sallam ti ṣe máa fomi parí ìyẹn ẹgbà àwọn abdullahi ibn zayd ibn asim radiyallahu anhu ibi tí wọ́n ti ṣe àlàyé fún wa kí ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọn á máa parí wọn bẹ̀rẹ̀ láti ìpàkọ́ wá sí iwájú wọ́n sì tún pa láti iwájú lọ sí ìpàkọ́. àwọn alọ́wọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ míì ohun tó tọ́ka sí pé wọn á máa pa orí wọn bẹ̀rẹ̀ láti iwájú lọ sí ìpàkọ́ láti ìpàkọ́ wá síwájú. láti ṣe àlàyé wípé èkejì tó wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kejì é òun ni àwọn olùmọ̀sálàyé kó wọ́pọ̀ jù nínú sísí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àlùwàlá wọn ṣùgbọ́n ríṣẹ àkọ́kọ́ tí wọ́n sàlàyé nínú ẹgbàáwọ ọ̀rọ̀ tàkọ́kọ́ yẹn jẹ ẹ lè bayan al-jawaz òun wà ní láti wá sàlàyé bó ti ṣe tọ́ pípa tún lè ṣe bẹ́ẹ̀ ń gbà mí. wọ́n wá mú àdéhìí Abdullahi ibn Amr ibn al-As radiyallahu anhuma wá fún wa níbi tí àlàyé ti wá nínú tiẹ̀ nípa pé ńgbà tí wọ́n parí tí wọ́n tún pa etí ṣùgbọ́n àdéhìí àwọn tó síwájú kò sálàyé pípa etí níbẹ̀ gẹ́gẹ́ bí Uthman àti Ali àti Abdullahi ibn Zayd ibn Asim radiyallahu anhum náà ti ṣe gbé àlàyé báwo làlọ́ aláàbí sallallahu alaihi wasallam ti ṣe rí wá. بينان عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما نبوا ثم قتلوا سلايك نكوا النبي صلى الله عليه وسلم في تسيال ولا شبارك الحافظ ابن حجر رحمه الله تعالى نيوة وانسي على يوكو قفواننا وحديث وي تبايني حديث عثمان بن عفان رضي الله عنه يتسكم إيه موفوا ní pérépéré bó ti ṣe wá àdìsí àwọn yòókù níṣẹ ni wọ́n já nǹkan kan wá fún wa nínú àwọn àdìsí yẹn nítorí pé kò sí ìyàtọ̀ láàrin àdìsí Usman àti àdìsí tiwọn ọwọ́ nǹkan tó kàn yàtọ̀ tó wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ tiwọn tí ò sí nínú ẹgbàáwọ ọ̀rọ̀ Usman òun làáfàá ṣàlàyé fún wa nítorí pé a ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé tọ́rùkù tọ̀pù wípé kámọ̀sí máa fa nǹkan tí ò yẹ ká fàgùnkùn nítorí pé àlàyé rẹ ti síwájú wọn náà ti mà sọ sọ gbogbo tí nù Usman tún tún sọ nù Ali wọ́n tún tún sọ nù hadith Abdullahi ibn Zayd ibn Awf wọ́n tún tún sọ nù hadith Abdullahi ibn Amr àtẹ́lẹ̀ náà gan àwọn èèyàn mélòó ló tilẹ̀ fún àǹkàwé nígbà tí gbogbo nǹkan èèyàn mélòó ló fún àǹkàtìrà kan nígbà tí gbogbo nǹkan dàrú ìgbà tó ṣe kó afẹ́sẹ̀ àyàn lójú kòkòrò kan wá mà tó àbùkátà láti tún jẹ́ kí gbogbo nǹkan yẹn bó ti ṣe gùn tó náà láti tún sọ gbogbo tí kálukú náà bó ti ṣe wá láti sọ ilé àǹfààní bẹ́ẹ̀ tí wọn máa ń ṣèwé lọ́la tó fẹ́ kọ síra kan fáwọn èèyàn tó fẹ́ kó wúlò fún wa ọ̀gán fẹ́ kí péjì sí ọkàn pọ̀ lásán lórí rọ́ so àdéhùn ẹyọ kan náà ni o náà ni gbogbo wọn fi ń sẹ̀rí ọwọ́ abọ́ sígbà bíi ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi sẹ̀rí àdéhùn kan wọ́n wà á repeat rẹ̀ fifteen times ó túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́n nìyẹn ó túmọ̀ sí pé ọmọ tó ń ṣe ìrìn ta ló tún á kà ní fifteen times ẹyọ kan náà ni wọ́n kà tó nǹkan tó kà wọ́n tọ́ka sí ni tó o bá nílò òbí kọ̀ọ̀kan tó o bá nílò òbí kọ̀ọ̀kan wọ́n máa rí fẹ́ àfẹ́ àdìsí tó ti síwájú yẹn náà ibẹ̀ láti mú àdìsí tó ti síwájú yẹn ibẹ̀ náà láti mú tó irú rẹ̀ làwọn olùmọ̀wá àgbà kí ni wọ́n kọ́ alẹ́ kọ́ nípa rẹ̀ bí. sani abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma òun abu abdulrahman tàbí abu muhammad wọn náà ń abu abdulrahman àbí kí wọ́n pè ní abu muhammed wọn ni abdullah ibnu amr ibnu al-aas radiyallahu anhuma al-qurashi ọ̀kan nínú àwọn quraish àtúwọn àti anabi muhammed sallallahu alayhi wa sallam wọn dìjọ tán lágbọn baba ńlá anabi tí ń jẹ káàb ọmọ lùhàyè. abdullahi ibn amr ibn al-aas ọgbà islam síwájú bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ ń bẹ nínú àwọn abẹnugan àwọn kèfèrí mẹ́kà tẹ́lẹ̀ wọ́n sì ń bẹ nínú àwọn tó ṣe pé wọ́n gbó anabi sallallahu alaihi wasallam lẹ́nu dọ́gba radiyallahu anhu ṣùgbọ́n padà gba islam àwọn àti tòmọ̀ pé tẹ́yìn bá ti gba islam islam náà ń pa gbogbo ẹ̀ṣẹ̀ tó síwájú rẹ̀ al-islam yajibu ma qabla radiyallahu anhu abdullahi ibn amr ibn al-aas ọdún mẹ́tàlá péré ló fi dàgbà jọ ọmọ rẹ̀ lọ subhanallah aleke ọmọ ọdún méjìlá bàbá wà tí wọ́n fi fẹ́ ìyá rẹ̀ ẹ̀rí nǹkan mẹ o ẹ̀yin tẹ̀ ń tanra yín jẹ ìbùkún náà bàbá màmá bá ti wàá tù fún yín bó ti tó múyàwó wà bó ti tó múyàwó wà ọmọdé ni mí o ọmọdé ni mí o ọmọdé báwo ẹlòmíì ti wọ twenty five years ó sì lọ́mọdé lò ẹnìkan ló fọdún mẹ́tàlá péré jọmọ rẹ lọ yìí. torí ẹni Imam Shafi'i rahimahullahu ta'ala wọn láwọn á rí obìnrin tó ti di ìyá àyà nígbà tí ò ti ju ọmọ ọdún mọ́kànlélógún lọ. sọ ikú tún ga ju ìta àka ìgbà lọ àbí ọ̀gá jùlọ twenty one years ó ti di màmá màmá. àwọn arúgbìn tí wọ́n sọ ní ìsìnkẹ́ ẹ̀dọ́kọ̀ ẹgbà mi márùn tó wù mí láti lọ ilé ọkọ ṣùgbọ́n mi mẹ́nu tí màá fi ṣe àlàyé fáwọn èèyàn kí ni tó gbé mi lọ ilé ọkọ ní kíákíá nígbà tí n ti ju ọmọ ọdún méjìlélógún lọ àdáa olùkọ́ yé ọlọ́mọ kínkín nílò ọmọ pínrín ọmọ twenty two years wọ́n á ní wọn mẹ́nu tó wọ́n fi ṣàlàyé fara yìí àdá àníyá àyà màmú sẹ́fìrí làwọn rí tí o tún tọ́jú ọmọ twenty one years subhanallah torí rẹ̀ abdullahi bin amr bin al-aas radiyallahu anhuma ọdún mẹ́tàlá péré bàbá rẹ̀ fi jùlọ olùmọ̀gbà ìní abdullahi bin amr ẹni tó ti gbọ́ ha púpọ̀ nínú nàá sílọ̀n sílọ̀n iná ni Abu Hurairah radiyallahu anhu ló sọ pé àwọn sábẹ́ tàtàlẹ́ tó rí àdéhùn anábì sallallahu alaihi wasallam tùjọ́ bíi tòun àyàfi abdullahi bin amr bin al-aas ó sì ti káwọn àti ti kàn wà lọ́dọ̀ rẹ̀ tẹ́mi ọ̀mọ́ nítorí pé innahu kana yaktubu wala aktubu. nítorí kó máa ń kọ́ èmi ń ti kọ́. torí pé Abu Hurairah radiyallahu anhu ayatun fil hifz wi'a'un min aw'iyatil ilm wọ́n jẹ́ àpò kan nínú àwọn àpò mà tó ẹgbẹ́ tó máa ti rọ nǹkan tí kìí jáde. bi barakati du'a an-nabi sallallahu alayhi wa sallam torí pé òun ò lọ́jà tí ń lọ kò sí lóko tí máa ń lọ yọkàn jókòó tí ànábì náà ni sallallahu alayhi wa sallam. ẹnlọsọfọ anabi sọlá àtúnlá pẹ̀lú èmi ń kọ́ ọmọ lọ́dọ̀ yín èmi ò fẹ́ máa gbàgbé anabi sọlá àtúnlá ní tí aṣọ rẹ báyìí aṣọ tọwọ wọn kọ tẹ gbàtọ tẹ anabi wa sàdúrà sọlá àdùsọlọ àbúrò rẹ wà dá padà sára báyìí ó ní láti jọna anabi sọlá àtúnlá sọ kàkàkẹ tó gbàgbé ma sọlá àdùsọlọ. tọ́ náà ló wá sọ ikú gbogbo ọ̀rọ̀ anabi sọlá àdùsọlọ ẹ̀ ẹ̀ ọdún mélòó la rẹ rà sí pẹ̀lú ànábì ọdún mẹ́ta péré sọfànàlá pípẹ́ lè kí òkè ánímọ̀ àìpẹ́ ń bẹ̀ títí kò pé ká yọ olódò ìwọ kan fúnra rẹ ló ṣàpèjúwe rẹ tó fẹ́ jẹ erékèké kan náà wọ́n jọ máa kọ́ yín ẹnìkan ti gbọ́ yé tayọ gbogbo àwọn yòókù ọwọ́ díẹ̀ tọkọ yun pẹ̀lú ìyànjú àtàdúà yọba di púpọ̀ mọ́ lọ́wọ́ ẹnìkan ti pẹ́ lé kí ó ọpẹ́ tayọ sísọ ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí wọ́n sọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi tí ń dà sí sọ. báwa lè kí olókọ bá wa náà ni. Abu Hurairah ọdún mẹ́ta ó ní àfi Abdullahi bin Amr bin al-As torí pé òun kọ́ ndémi kì í kọ́. Abdullahi bin Amr bin al-As náà gan-an náà bí anabi ni sallallahu alaihi wasallam ṣé kí n máa kọ gbogbo níta ẹ bá sọ ni sẹ́wọ̀n kí n bẹ̀rẹ̀ anábì láyé kọ́kọ́ ọ̀gbọ́n láti tó wà ní ẹ̀rọ alukur'an ẹ gbọ́dọ̀ kọ́ kankan tí wọ́n máa sọ tí ì bá ti sọ alukur'an àwọn olùmọ̀ tí wọ́n kọ́ nípa tí wọ́n pè ní kíní kan tàríkù sunnati nabawiya kùrùtùn hawla tàríkù sunnati nabawiya gẹ́gẹ́ bí àwọn dòkítọ́r wípé ìdí tánàbí sallallahu alaihi wasallam sábì ní wọn gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ táwọn bá ń sọ níbẹ̀rẹ̀ ni wọn ń bẹ̀rù kálukùnrin ni wọn dàpọ̀ mọ́ sunna káàdì ìfẹ́ wọn dàpọ̀ mọ́ alukùnrin eléyìí náà ń bẹ nù sísọ tó náà wọn bá lò wọn sọ alukùnrin àti sunna inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun lájọjọ àwọn aláṣọ ìrántí náà kalẹ̀ ìrántí tá à ń sọ ń bẹ̀rẹ̀ alukur'an àti sunna ni òkè sọ alukur'an lásán alukur'an àti sunna. tọ́ abdullahi ibn amr ibn al-aas ń wá gbà yọ̀ǹda ó ní sẹ́kùn wọn mọ̀ ọkọ̀ gbogbo níta nàbí sallallahu alaihi wasallam bá ń sọ. anábì ní bẹ́ẹ̀ ó ní fil manshati wal makrahi nígbà tí inú yín bá tún àti ìgbà tí inú yín ò bá tún anábì ní bẹ́ẹ̀ fa inni la aqulu illa sidqan torí àtìgbà tínú mi ò dùn èmi sọ nǹkan àbúrò subhana allah bẹẹni abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn nǹkan tó bá gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. tọ́ sọ abẹ́ ìlú gba àdìsí wa fún wa nípa àlàyé báwo la anabi muhammad sallallahu alayhi wa sallam ti ti máa ń sálùwàlà. àmọ́ntí al-Hafiz ibn Hajar tí wọ́n nílò bí òun náà ni ọ̀rọ̀ nípa bánàbí sallallahu alaihi wasallam ti máa ń pa èjì wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá pa orí wọn tán. wọ́n sàlàyé bó ti ṣe jẹ́ pé ọmọ ìka méjì tọ́jẹ́ ìka àfábẹ́là ní Yorùbá tá a mọ̀ sí ìka àtàfọ̀mọ́ nínú ṣẹ̀ríà tá a sì mọ̀ sí ìka èébú síwájú kí Islam ò tó dé. síwájú kó tó di pé islam dé ìka yìí wọ́n máa ń pè ní asababa ìka àbúyàn ẹwùjú ẹ ẹwùjú ẹ ṣọ́ra ṣọ́ra abẹ́rẹ́ nǹkan mẹ́rin ìyẹn náà sì mọ̀ pé ti sin náà ìwà fẹ́ búyàn tẹ́fẹ́ lérí tẹ́fẹ́ léka tẹ́fẹ́ ní ńlérí ńléka tíkà tààrin lọ́yọ̀ọ́ àbọ̀ máa dín ní. ńlérí ńlé kà hàn wọn ń pè ní sàbàbà eléèbú ṣùgbọ́n wọn àtẹ́sí islam dé ẹ̀sìn islam pè ní sàbàhà ọlọ́pọ̀lọpọ̀ àfọ̀mọ́. أشهد أن لا إله إلا الله ذلك وما قامنا كما ستايا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وما كان الله مغنى كيف سوان حديث ثاني الوائل ابن حجر رضي الله عنه أني رأيت النبي صلى الله عليه وسلم حين يتشهد يحرك سباحته يدعو بها wọn ni mo rán anabi muhammed sallallahu alayhi wa sallam lásìkò tó máa ń sàtáyà nínú ọrùn wọn á máa gbọn ọmọ ká àtàfọ má wọn fi ń ṣàdúà torí ẹ̀rọ sọ pé náà nà téèyàn máa fi gbọ́wọ́ ké ṣàdúà òun náà ní ká na ọmọ ká àtàfọ má nínú rẹ̀ ní kò tẹ́wọ́ rẹ̀ nínú rẹ̀ ní kò na ọmọ ká ìtàfọ má nínú rẹ̀ ní kò gbọ́ sókè kó ṣe déédéé tì rẹ̀ àbí tayọ orí rẹ̀ oríṣi àwọn ànàtà nàbì sallallahu alayhi wa sallam náà fi máa gbọ́wọ́ sókè nìyẹn. tọ́ wọn láwọn rí anabi muhammed sallallahu alayhi wa máa mú ọmọ ká méjì tọ́jẹ́ sí ìsàkọ́ mẹ́yìn wọ́n máa kì í bọ inú etí wọn nígbà tí wọ́n bá ń pa etí wọ́n wá mú ọmọ ká àtàǹpàkò fi sí wọn sódì wọn fi pa anabi alayhi bí ti ṣe máa pa wọn eléyìí tó sí bí wọn kàn kí ọwọ́ bomi wọn kàn wọn kí bọnú etí wọn sì yọ jáde tó ni nǹkan tí wọ́n ní ká ṣe kò sí ìyàtọ̀ láàrin àti àwọn tó ti síwájú tó ṣùgbọ́n ìtọ́ta bá fẹ́ fàyọ ni pé ọ̀rọ̀ nípa bá ti máa pa èjì omi tá a fi pa etí wa tá a fi pa orí wa iná la fi pa etí wa dé àwọn ìgbàwọ ọ̀rọ̀ wa ti ń tọ́ka sí wípé ọ̀tọ̀ lomi tá a lò láti fi pa etí wa yàtọ̀ sí ìta lò láti fi pa orí wa ó wá nínú ìgbàwọ ọ̀rọ̀ ti abdullahi ibn zayd lọ́dọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀ annahu sallallahu alayhi wa sallam masaha udunayhi bima'in ghayri al-ma'i alladhi masaha bihi báwọn ẹbí sọlá àtẹlẹ ń pa etí wọn pẹ̀lú omi tó yàtọ̀ sí ètò wọn fi pa orí wọn. alimami al-Bayhaqi rahimahullahu ta'ala àwọn sọ yìí pé isnaduhu hadha isnadun sahih wọn ní ọ̀nà tó gbà wá ogun rege. ṣùgbọ́n alimami ibnu Daqiq al-Eid àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ o wọ́n ní ìtú wá. nínú àdìsí yẹn ó ní pé wà mẹsàhà ráṣà òwú ẹwẹ tó wà nù alákòókò mẹsàhà òdìnnàyì bìmẹ́ in gáyìrì lẹ́dí gáyìrì mẹ́ ìlẹ́dí mẹsàhà bí ìrọ̀ṣà. bí anabi sallallahu alayhi wa sallam wọn pa etí wọn pẹ̀lú mi mi yàtọ̀ sí ìdá fi pa orí wọn ó túmọ̀ sí kí wọ́n mú omi tuntun tí wọn. ṣùgbọ́n alimam ibn Daqiq al-Eid àwọn ni kò rí bẹ́ẹ̀ igbe tó wá nínú àdéhùn yẹn òun ni pé wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi igba anabi sallallahu alaihi wasallam wọ́n pa orí wọn pẹ̀lú omi kan yàtọ̀ sí ìtọ́sẹ́kù lọ́wọ́ wọn pa orí ọ sí pa etí tó o túmọ̀ sí pé orí ni wọ́n mú omi tuntun fún kìí ṣe etí tí wọ́n takora wọn àdìsí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n pa etí wọn pẹ̀lú omi míì tó yàtọ̀ sí ìtàn fi pa orí wọn àdìsí ẹlẹ́kejì sì sọ pé orí ni wọ́n mú omi fún wọ́n takora wọn àbí wọ́n takora wọn wọ́n takora wọn ilé ìsọkó omi tí wọ́n fi pe tí yàtọ̀ sí ìtàn fi pa orí wọn tẹ́lẹ̀ kejì sì sọ pé no omi tí wọ́n fi pa orí ọ yàtọ̀ séyìí tó ṣẹ́kù lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú omi tuntun fórí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n mú omi tuntun fétí ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú omi tuntun fórí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí wọ́n fi pétí tàlákọ̀ọ́kọ́ sọ pé wọ́n mú omi tuntun fétí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí kọ́ ni wọ́n ti pèsè fàbẹ́ iná kuma tààrù wọ́n jọra wọn. wọ́n ní wọn dáko etí mbẹ́ ẹ̀dáko etí mbẹ́ túmọ̀ sí pé obìnrin ni mìíràn rọ́ọ̀sì nítorí pé wọ́n á nù àdìsí kan pé tí méjèèjì etí náà ni omi tẹ́ fi parí náà lẹ́fi pé tí tó ọ̀rọ̀ pọ̀ nípa pé sómi tá a fi pé orí náà la fi pé tí àbí ìta fi pa wọ́n sọ́hí inṣàlá ó ní kómi tá a fi pé orí náà la fi pé tí kẹ́bí sùwọ́n sọ́hí Muslim àdìsí àánú sọ̀rọ̀ al-Bukhari ó ní masaha nabiyu sallallahu alayhi wa sallam ra'sahu wa udhnayhi bima'in wahid ọ̀parí ọlọ́run náà fi pa orí àti etí wọn pẹ̀lú omi kan adùpẹ́ fọlọ́ omi kan náà tá a fi parí náà láti pa èjì wa sẹ́lẹ̀ tó túmọ̀ sí kí sábà ti pa orí sí àní mọ́ ọlọ́lẹ̀ àmú àtẹ̀tìlẹ̀ kànáà á ti ìka àtàfọ̀mọ́bọ́dún etí wa táwọn amú dàda ń papò á fi pa òde etí wa. eléyìí nìkan tí wọ́n lọ wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a àdéhùn yìí báyìí gẹ́gẹ́ bí àwọn àdéhùn tó síwájú ni òun náà ti àlàyé fún wa nípa báwo ni àlùwalá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ti ṣe rí àti bí àwọn sàádé ti ṣe pọ̀ nídìí ká wá mà bí wọn ti ṣe pọ̀ nídìí ká wá òye nídìí ẹ̀sìn ọlọ wọn kì í fojú di nǹkan kan nínú tí ànábì bá ń ṣe sallallahu alayhi wa sallam torí pé àwọn ọmọkò dodo lọ́rọ̀ Ọlọ́run ọba wa tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah pé àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára ànábì wa Muhammad. sallallahu alaihi wa alihi ẹni tẹ́ wà òkọ́ sí rere lára rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ bí ṣe ń ṣe ń ṣe ń ṣe sí kọ́ọ̀tì torí ẹ̀ gbogbo dáhùn bó kéré tó bó ṣe pọ̀ tó sọ. àǹfààní kẹta ó àǹfààní kẹrin nínú àǹfààní dáàrí nínú àdéhùn yìí oníkí èèyàn tó mọ̀ nípa nǹkan bá pọ̀ kò ní í dáa tó kọjá pé ẹnu èèyàn díẹ̀ nínú wọn láti gbọ́ bí nǹkan yẹn ti ṣẹlẹ̀ yóò dáa pé ká lẹ́nu èèyàn púpọ̀ nítorí pé ní tí sẹ́nìkan ní lẹ́nu ẹnìkan lẹ́nu ẹlòmíì torí ló fà á ló fi jẹ́ pé àwọn ní wọn yìí sọ pé gbàtà ti gba àlàyé bá nàbí sọlá àtúnà ti sàlùwàlá lọ́dọ̀ Uthman ibn Affan radiyallahu abukata ti Ali abukata ti Abdullahi ibn Zayd ibn Asim abukata ti Abdullahi ibn Amr ibn al-As wọn sọ bẹ́ẹ̀ iná ni màá yẹn ti pọ̀ lọ́dọ̀ tiwa. so àìsọ bẹ́ẹ̀ ló mú kárí ìran rí nǹkan míì tá a gbọ́ nínú àdìsẹ ẹlòmíì so eléyìí làwọn wá fẹ́ papọ̀ má báwo láti ṣe fi ṣiṣẹ́ tó wá bí tí wọ́n pè ní fiqh sunnah èyí tá à parẹ́ nísìnyí nígbà wo láti ní máa jìnlẹ̀ nípa súnà tí ẹnìkan kan ní jáde sí wàá jọ kan kó ní àdìsí ànábì náà takora wọn bó làwọn nǹkan yìí ṣeré àjọ àkọ ah, takora wọn nǹkan tó kàn wọn bẹ ní kẹyìn ọlọlẹ kí ó ó sì yẹ kẹ lọlẹ kí ó. so eléyìí ni wọn ń pè ní fíkò kíni fíkò súnà. so bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ ó ní wípé ọlọ́run ọba wa ó ti òfin ó sì ṣe òfin ọ̀fẹ́ fi dán wa wò tàlẹ́ni tí ó gbọ́ tí ó gbà tàtìlẹ́ni tí ó gbọ́ tí ó tàtàkù ènìyàn kì í fi ọpọlọ fi pàdé ntọ́lọ́run bó bá ṣe lófin pé sílẹ̀ sì bá làákà ìmọ̀ àbí ọ̀bá làákà ìmọ̀ kò sí ntọ́lọ́run bá ṣe lófin tí ọ̀bá làákà ìtọ́gbádùn ṣùgbọ́n gbogbo làákà ìtọ́ bá ti ní sọ́gbó mu ajẹ́pẹ́ àmì pé làákà yìí ń kọ́ ọ̀gbádùn torí ẹ̀ nísìnyí èèyàn kàn ní wò tuntun kéèyàn sọ pé ọlọ́run ní ká fọwọ́ ọlọ́run ká yọnu ọlọ́run ká fimú ọlọ́run ká bọ́jú ọlọ́run ká fawá ká fapá wa títí dé ìgbàwọ́ ìgbà tó wáyá ó ní ká fomi parí ká fi pèsè wáì wọn rò pé yé sọ pé wáì tí ò ní ká fọ orí wáì tí ò ní ká fọ etí wáì ni padà fẹnu ẹ nítorí pé ta ló àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ̀ ọba bá kí ni wọ́n máa wí wàláhì kò ṣòro fọlọ ọba láti fi ká máa pọ orí kò sì ṣòro fún láti fi ká máa pọ ìdí ṣùgbọ́n tó wù ní kíkà tẹkẹ ni ká fomi pa orí. díẹ̀ nínú sábàbí hàn sí wa èyí tó pọ̀ jù nínú rẹ̀ lè má hàn sí wa ọwọ́ hàn sí wa kò hàn sí wa eléyìí kò kó bófin yẹn ṣùgbọ́n títí ẹ̀ bá hàn wa nú ẹ̀ ló túbọ̀ sí kí i hikima ń nítorí pé tọ́mání kò fomi fọ orí fomi fọ orí ó súnmọ́ kó jẹ́ pé tọ́n bá máa dé fìlà kí fìlà rẹ̀ ó ṣe kíni kó tutù tó bá tutù wọ́n jẹ́ lọ́wọ́ àwọn fìlà tó ń pẹ́ pọ̀ bù báyìí tí ń fi nípọn sẹ́wọ̀n pé yọ̀ọ́ máa yọ̀ọ́ máa di pé ń rọ́ tó bá sì rọ́ kò ní pé dé kó dùn wò mọ́ yàtọ̀ sílẹ̀ yẹn gbogbo fìlà náà láàyè tómi máa ti ń kàn jù ọ̀nà àti gbòò rẹ̀ súnmọ́ yàtọ̀ sílẹ̀ yẹn tó bá ṣe é pé ọlọ́run ọbọ̀ kò sí lófin igi dandan gbà omi gbọ́dọ̀ kábíkíbi lórí wa lọ́fà ló fi pé mi pa torí pé tó bá kó wù pé kó mi kábíkíbi ni yóò ní ká segin yóò ní ká fọ. àkàrà fún wa tó bá yẹ pé tí wọ́n ní ká fọ̀ nǹkan ẹ̀yin náà etí a máa o kí ẹ bí mo ṣe ní tòun ò ní kọ́ ọ̀rọ̀ mi sétí nítorí pé tí wọ́n bá rọ mi sétí o lè tẹ̀ra rẹ létí. wọ́n sì ní kọ́ ọfọwọ́ pa etí wọ́n dájú ẹ̀yin náà wò wò sáwo etí tó nípọn bí awọ tọwọ́ ẹ̀yin náà wá wo etí pàápàá alágbọ̀n ìsàlẹ̀ subhanallah sẹ́ẹ̀rì kọ́ rọra ọ̀rọ̀ alẹ̀ díẹ̀ ẹ̀hẹ́n tó bá gbọ́n ní káwọn afọ́ ni wọ́n ti dájú pẹ́lú omi bọ́wọ́ rẹ̀ ṣe yí tó bá ra etí mú gbà bí ìgbà tó ṣe pé máa gbọ́rọ̀ àní wọ́n máa gbọ́rọ̀ tó bá yí awọ etí lè bọ́ àmọ́ ní ká fọwọ́ pa yóò jẹ́ kí tiwọ́ máa bẹ ní kíni kọ́ máa bẹ lálẹ́ àti láàlà láàlà ó ti ti kọjá pé náà fìtìmà rẹ̀ wọlé ṣẹ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ńgbà tó máa ń pa ìdí fífọ̀ wọn fọ̀ wọn pa àbẹ́ màbẹ́ ẹ̀yẹn máa kíyèsí wa tá a máa ń sálò àlá lórí ìṣirí ọ̀pọ̀lọpọ̀ tá a bá débi etí pípa yẹn ké ọmọ ká àfábẹ́là ó kí bọ́ ọ́nà àtàǹpàkò òfin pàtòdé ẹlòmíì ti máa ń pa etí ọlọ́run tọ́lọ̀ bá ní ká fọ̀ gan kò lè jù bẹ́ẹ̀ lọ tòtò bá ra inú etí ẹ̀ mú tó bá bẹ̀rẹ̀ sí ní gbó tó bẹ̀rẹ̀ sí ní gbó pé gbọ́rọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ tó wá mú tòde tó tún à àlá ó ti pọ̀ jù so ẹ̀yin ṣe gòlù ẹ̀yin ta ẹnu àlà nítorí ọ̀nà bá ní kéèyàn ṣe nìyẹn wọ́n ní kó o fomi pa àbí bẹ́ẹ̀ pọ̀ omi ti wà lọ́wọ́ rẹ̀ wàá kàn rọra kìbọnú etí rẹ̀ tó bá ti kì í bọ̀ wàá sì rọra fi ọwọ́ fi ra ó fi ra tẹ̀yìn òde náà kọ́lá tó bá ti ṣe báwọn ti pín so eléyìí ń bẹ nínú kí ọlọ́run ọba tó lọ́wọ́ bá ṣe fún wa. àǹfààní tuntun à ń bẹ̀ ni pé láàdọ́ pọ̀ ti ń retí gbogbo ẹni tí máa ń sojú kòkòrò láti máa tẹ̀sìn rẹ̀ ní ìbámu pẹ̀lú bí òjíṣẹ́ ọlọ́run anábìọ́ Muhammad sallallahu alayhi wa sallam ti máa tẹ̀sìn rẹ̀ torí ẹ̀ tíyẹn bá ń falẹ̀kùn láàjà àlọ́ alánà ló sì wọ́n pọ̀ tó máa ṣe ojoojúmọ́ náà ni so dàníyàn kò fẹ́ sálù àlá tó má tó bá fọwọ́ rẹ wàá fọ má tó bá fọwọ́ kejì wàá fọ wàá yọnu so wàá mọ̀ lọ́kàn rẹ wàá máa ro lọ́kàn rẹ always pé bí mo ṣe ṣe ìbẹ́ mo gbọ́ pàánà bí ṣe lèmi náà ṣe ń ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ń yọnu bẹ́ẹ̀ mo gbọ́ pàánà bí mo ṣe ń yọ bẹ́ẹ̀ mo ṣe finú kí mo ìbẹ́ mo gbọ́ pàánà bí ṣe ṣe ń subhanallah aládùn tó máa di àdìpélé àdìpélé àdìpélé nítorí lọ́kọ́dọ̀ káàdà lọ́kùn fi rasulillahi uswatun hasana. yàtọ̀ sẹ́ńtọ́ kan débi tó ti sọ̀rọ̀ ọlọ́tọ́ pé wà ń darúkú ni ọkàn jáde tí gbogbo bá ń sọ̀rọ̀ pé mo ti ṣe kí ẹsẹ̀ ro eléyẹn o. sò ń torí káà fani tí ń bẹ sẹ́ni tí ń kọ́ mọ̀ o náà ní pé òun tún pọ̀ ládà ju ẹni tí ò kọ́ mọ̀ lọ. láṣẹ àlùwalá kan náà lẹ́jọ́ sí ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ládàá tiwọ́tọ̀ ọmọ kó o tó ṣe yọ pọ̀ ju tẹni tí ọmọ ti fi ń ṣe lọ. ilé ìjẹ òṣìṣẹ jẹmbẹ. sábà tún wá wá àdìsí tó tẹ̀lé wọn ni alẹ́sẹ̀ntàrú ìndẹ́lẹ́sẹ̀kọ́ọ́dì mìíràn náà وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا استيقظ أحدكم من نومه فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه متفق عليه wọ́n ní ẹgbà ọ̀rọ̀ yìí wọ́n gbà wá lábẹ́ àkọlé èyí tó lọ báyìí fífa omi símú ní ìgbà tá a bá jí látòjú oorun fífa omi símú ní ìgbà tá a bá jí látòjú oorun Abu Hurairah radiyallahu anhu àwọn ni wọ́n gba àdéhìí wá fún wa o ọlọ́run ọba kó yọ́nú sí wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá wọn lọ sọ yìí pé idha stayqadha ahadukum min nawmihi tí ẹnìkan yín bá jí láti ojú oorun rẹ̀ falyastanthir thalathan kó yá fọ́ kó omi jáde kúrò mú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó omi jáde kúrò nímú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. فإن الشيطان يبيت على خيشومه torí pé ṣètọ́n a máa sùn nínú mú èèyàn nítorí pé ṣètọ́n a máa sùn nínú mú èèyàn muttafaqun alayhi alimami bukhari àti muslim ni wọ́n gbà wá ẹgbàwọ́rọ̀ ńlá lélẹ́yìí gẹ́gẹ́ bí àwọn ẹgbàwọ́rọ̀ yòókù láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam náà ti ṣe jẹ́ ẹgbàwọ́rọ̀ ńlá wọn nígbà tí ẹnìkan nu wa bá jí látọjú oorun rẹ̀ من نومه فالنوم يشمل ما يقع نهارا وما يقع ليلا oorun ọkàrí ìtasùn lọ́sàn àti ìtasùn lóru yẹn kí gbogbo àti ọba jí láti ojú oorun rẹ yálà òru ló sùn ní فليستنثر ثلاثا wọ́n ní kó fẹ́ omi jáde kúrò ní mú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta màtí èsì pé èèyàn fomi sí mú fẹ́ jáde ni wọ́n sọ ó túmọ̀ sí pé wàá fà á sí mú lẹ́ẹ̀mẹ́ta kó o lè bá a láǹfààní àti sékìnì àti fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta nítorí pé al-istinsaru far'un 'an al-istinshaq al-istinsaru far'un 'an a kì í rí fẹ́ jáde láì fàtímú a kì í rí fẹ́ jáde láì fàtímú torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni torí wọn pé tó gbọ́rọ̀ yìí lànàbì ń bá sọ̀rọ̀ sọlá rẹ sọ̀rọ̀ ìpè fẹ́ jáde sẹ́wọ̀n kẹ́lò mi kà lè jí kí là ń fẹ́ ọ́ ń fọkùn ni wọ́n wí ni torítorí pé wọ́n sọ pé faliyam sakit wọ́n sọ pé faliyam sakit sẹlẹsẹn wọ́n sọ pé kọ́ fọkùn lẹ́ẹ̀mẹ́ta faliyam sẹnsẹr alẹ nínú gbogbo òwe tí ń sọ̀tún mọ̀ ọ̀rọ̀ fún wa wọ́n ní náà ní ká fẹ́ omi jáde omi ò sí gbé mú ikùn ló ń gbé mú sọ á tó kálíbà láǹfààní àti fẹ́ jáde ọgbọ́dọ̀ jẹ́ pàtí fàtímú lẹ́ẹ̀mẹ́ta ṣé àwọ̀ fàtímú papọ̀ lẹ́ẹ̀mẹ́ta kálíbà láǹfààní àti fẹ́ jáde papọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni rárá o nítorí pé àwọn tó lóye lọ̀rọ̀ ń bá wì yẹn ni pé tó bá ti pata kọ́kọ́ fẹ́ jáde wàá tún fẹ́ tẹ kejì wàá tún fẹ́ jáde wàá tún fẹ́ tẹ kẹta wàá tún ṣe kíni wàá tún fẹ́ jáde. فإن الشيطان يبيت على خيشومه wọ́n nítorí pé sùtẹ́rì yẹn a máa sùn nímú èèyàn wọ́n ló kéé mú báyìí òkè mú bí ni wọ́n ń pè ní khayshum àwọn ẹja àwọn ẹja ń tiwọn sẹ́wọ̀n pé imú tiwọn tí wọ́n fi ń mí lẹ́gbẹ̀ẹ́ ibi ojú wọn báyìí lọ́wọ́ tó o kọ tí mo wọ́n ń jẹ́nu léde lábára khayshum ni wọ́n ń pè imú ẹja tó wà ń bì khayshum wọ́n ń pè ní amf so wọ́n ní tèèyàn èèyàn emú ni wọ́n fi ṣòṣùgbọ́n òkè emú bì ni wọ́n pè ní kíni xeyṣo wọ́n ní àṣetánì a máa sùn ní òkè emú èèyàn tó ti sùn àṣetánì ó sùn ní òkè emú rẹ̀. tán alimami Bukhari àti Muslim ni wọ́n gba àdéhìí wa tá a bá wo àdéhìí. wọn tọ́ka sí ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ike ńgbà tí èèyàn bá jí kéèyàn fa omi símú kéèyàn sì fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta gbogbo oorun kò bá ju oorun tó a sùn lọ́sàn kò bá ti ju bá ti jí ká fa omi wa lẹ́ẹ̀mẹ́ta ká sì fẹ́ jáde akramakumullah tí èèyàn bá jí lóru tó fẹ́ lọ tọ̀ fẹ́ náà jáde èèyàn ní pé torí tí imaamu bukhari gbé jáde wọn ni ṣe kọba axadukun mi manamihi fatawadda'a falyastanfir talatan fa inna shaytana yabitu ala khayshumi wọn ni sani kanu ibà jí láti ojú oorun rẹ̀ tó forú sùn manamu oorun tí yẹn sùn lóru nù. torí manamu bí lẹ́yìn mi náwó mi yí ọkàrí ọ̀sán àtòru. tó ajẹ́ pé lè tàkìyédò máa kó tilẹ̀ pa ó fi hàn pé èyí tí wọ́n wí lọ́yùn àlàyé rẹ̀ ní kó oorun òru ni kìí so oorun ọ̀sán. àlàyé rẹ̀ sì ní pé lóòótọ́ àṣetáni máa ń sùn ní mú èèyàn tí èèyàn bá ti sùn àmọ́ tó bá dé oorun òru yàtọ̀ sí oorun ọ̀sán. tọ́ nítorí délé àwọn mísìlẹ̀ sọ pé lá àdéhìí yìí mímà náà mi hí kọ̀tàkùtà lákòókò nítorí pé mímà náà mi hí tó bá dí láti ojú oorun tó sùn lóru á sọ pé kharaja makharaja al-gharib ọjáde ń jáde pé ìtọ́pọ̀ jù lákòókò téèyàn máa sùn náà lóru wa ma kharaja makharaja al-gharib la mafhuma lahu gbogbo tó bá sì ti wá níwàá bẹ́ẹ̀ àní pé pósìtì rẹ̀ òfin ọ̀bá wí àní pé òru lásán lọ́ba ikọ̀ bọ́sà wí tó yé wa nítorí pé rìwáyà mi ti wá tó tọ́ka sí pé àtòrun ọ̀sán àtòrun òru lẹ́sẹ̀ ìsọ́kẹ̀yìn ọ̀balẹ̀ sí náà ní kí gbogbo oorun tó bá sàtì sùn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ kọ́ fa omi símú rẹ̀ kó o sì fẹ́ jáde. eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí táwọn olùmọ́lò láti tọ́ka sí pé tá a bá sálò aláwòrán yẹn ní ká fa omi símú wa yàtọ̀ sí yíyọ ẹnu wa wọn ló tún wá nù àdéhùn mi pé tẹ̀ ẹ bá jí kẹ́ fa omi símú tòṣùgbọ́n fífa omi símú yẹn anabi sallallahu alaihi wasallam nínú ẹgbà wọrọ tá a gbé Bukhari gbà wáyé wọn tún lọ ọmọ kété ọba sálù àlá ni tó bá di látòjú oorun rẹ̀ tí ó sálù àlá kọ fa omi símú rẹ̀ àyẹjẹ pé tó bá di látòjú oorun rẹ̀ tó tó ní sálù àlá yé ṣe dandan ní kọ fomi símú tún lọ sùn padà àmọ́ tó o bá fẹ́ sàlù àlá rí i dájú pé o fomi sí mu nítorí pé tó o bá tó sì fomi pé sí ọdájú pálọ aláàrẹ fún lálàáfíà gẹ́gẹ́ bó ti wá nínú hadithi rifaaca ibnu rafi' nínú hadithi al-musi'u salatu èyí tí wọ́n gbà wá gba ọ̀nà míì sanni bisalòlá alayisalaam sọ pé láti ti musalatun li ahadikum hatta yatawadda'a kama amarahu Allah irun ẹnìkan nu yín kò ní jẹ́ irun síwájú kútú sálù ọlábọlọ ti pálásẹ bóòlù Ọlọ́run ti pálásẹ anabisalòlá alayisalaam ni kó fojú rẹ̀ kó fọ apá rẹ̀ kó fomi pa orí rẹ̀ kó sì fẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bọlọ ti sọnù alukur'an eléyìí túmọ̀ sí pé ntànàbí sallallahu alaihi wasallam mẹ́nu bá ń bẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe sọ nípa àrùn pé gbogbo ntànàbí sallallahu alaihi wasallam sọ nínú àdìsẹ́ tó sàkìsí nù rẹ̀ yẹn arkanun wa wajibatun tó sọ́nà. mal ikhlalu bi shay'in minhu ikhlalu bi asli as-salah kadhalika al-amru fil wudu. gbogbo ntànàbí sallallahu alaihi wasallam sọ ń bẹ̀ ní tó bẹ́ẹ̀ náà ni tánàbí sọ nípa àlọ́ àlámbi ẹ̀rí pé gbogbo tó tọ́lọ̀ sọ náà alukurani náà ni so ó túmọ̀ sí pé lóun lóòótọ́ wà bàtà wàlẹ́ mi tẹ̀sán mọ́ wàlẹ́ mi tẹ̀sán ṣẹ̀k ọ́wọ́ tẹ̀sán ṣẹ̀ wàlẹ́ mi tẹ̀sán òdìnnáyìíkà fẹ́yìn náà wò bọ̀ akẹ́yẹ kúnnù sọ́híhà wàlẹ́kìn nàkà sàtẹ̀ àlànàṣẹ̀ sàtẹ̀ ìlànàṣẹ̀ ọ̀sà ìdásíra rẹ̀ li sunnati nabi sallallahu alaihi wasallam nítorí pé tí nǹkan bá dáa tí yẹn bá ti wẹ̀ tí yẹn wẹ̀ tí gbogbo dáa àti dọ̀tí ara rẹ̀ yọ kó tó bá tún para tó burú ni kó kúkú burú. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn lo àdìsí láti fi sẹ̀rí pé ọ̀ràn yẹn ni ká tún fa omi sí mu láti ṣàlàyé nígbà yẹn kéèké sọ ọ̀ràn yẹn nítorí àdìsí yìí àdìsí Rifa'a ibn Rafi' bákan náà àwọn àdìsí míì tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam sọmbẹ ìpè dandan ni ká fa omi sí mu akankatala ìfọ anabi sálọ àlá wọn yọ ọnu wọn fomi sí mu ni. tọ ǹjẹ́ tẹ́lẹ̀ ìbàjẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ alimami ahmed rahimahullah àwọn náà làwọn tẹ́tọ̀ kọ́ran yẹn ni ká fami sí mu bákan náà àwọn bọ̀hìríyà àwọn bọ̀hìríyà tó kí ká fami àìfilẹ̀ rẹ̀ túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni aṣọ kékeré sọ ọ̀ràn yẹn nítorí kọ́ ló ń pa aláṣẹ pẹ̀lú àlọ́ alánú Al-Qur'ani kò dákọ̀ mọ̀bọ̀mọ̀bọ̀ kò sì dákọ̀ ìsìnṣá bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam náà àdéhìí wọn sọ pé tó bá ti sàlọ́ alábọ́nà ti pọ́ láti àlọ́ alá rẹ pé tontorí ẹ̀ ló ti dẹ́kọ̀ àwọn jumhur fuqaha fẹ́bi àwọn hànàfíyà àwọn màlìkíyà àwọn ṣàfíìyà wọn ní kí sọ̀rọ̀ yẹn ká fami sí mu gẹ́gẹ́ bí ètí sí sọ̀rọ̀ yẹn ká yọnu kódà kíkẹ́nu èèyàn pọn ò kéyìn èèyàn pọn kò sì dákẹ́nu èèyàn máa torí ẹ̀ lànà bisọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò sọ́la sọ kí ló dé tó ti jẹ́ pé gbogbo àtẹ́ bá wọlé tọ̀ mí gbogbo èèyàn kan kókókó ni. lọ́fà lànà bisọ̀rọ̀ lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli salah kí ló dé tó ti jẹ́ pé gbogbo àtẹ́ bá wọlé tí pàlẹ́ yín máa pọ́n tẹ̀wọ̀n pété èèyàn bá ti fọ́n kíní kan tó gbogbo àwọn tí máa ń dì mẹ́yìn o ànábì ní kí ló dé tẹ̀yìn máa pọ́n kókókó ànábì wà á ànábì àfẹ́jú ànábì tẹ̀ sọ́ọ̀bùn fẹ́ràn káwa à wọ́n ní kí ló wò débẹ̀ alátojúbọ̀ àkànníkáwa kí wọn ni wọ́n ti rí pẹ́yìn pọ́n ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé àwọn èsì nǹkan kan lẹ̀ wọ́n fẹ́ ká mú àwọn dà gbogbo bí tọ́ bá yọ sí kí wọ́n wá òkọ́ tèrèrè lára rẹ̀ torí ẹlẹ́sẹ̀ rí tí gbogbo nǹkan lọ déédéé láàrin àwọn mùsùlùmí torí pé ànábì wa èso ń jàǹbá ànábì wa kì í sòpùrọ́ sòṣùwọ́n láyè sin owó onífẹ́ lùzù ọ̀rẹ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn máa bọ̀ sọ̀rọ̀ ẹnu rẹ̀ ọmọ àrùn ó sì fà máa tàbí mẹ́rin bá pé ókè mọ̀ ń gbọ́rọ̀ ṣé òsì tẹ̀ ń ṣe bá hàn ah, náà kí ní kẹsẹ̀ ó ń sá fún díẹ̀díẹ̀ ó sì ní sòótọ́ fún tontọ́ ikọ́ sọ fún mi pé ah ok toothpaste kan wà tó ti ẹ̀dá tó yẹ kí mo máa lò ó ní sọpẹ́nu rẹ̀ rùn o tó sọ́dà tí mo máa lò ẹ jẹ́ kí n bọ́ yín lélẹ́yìí pé ah kí ló dé kése pé mi náà ní náà màá fẹ́ kẹ́ máa lo eléyìí tó ẹ tíra rẹ̀ wò ẹ̀jẹ̀ pẹ́nu yín rùn ẹ tíra rẹ̀ wò. tó inṣàlá wàá rí i pé inṣàlá oná ò yí padà sí dáadáa àwọn èèyàn míì wà àkàràmọ̀kùnmọ̀ tó ti pé tó sòṣùmọ́ tó ṣe pé òórùn kan máa ń jáde lára àwọn náà mà alimọ́mìnú mẹ́rọ àtò àhì mọ́mìnì dengi lọ́jẹ́ fọmọ ìyá rẹ̀ ó sì wá sọ̀rọ̀ jẹ́sà fún lọ́wọ́ kẹrẹ ọ̀lẹ́ ọ̀sẹ̀ kan wà tó jẹ́ pé ìtẹ́ ẹ̀ máa wẹ̀ á ó tẹ̀ dá ẹ̀ máa jẹ́ èèyàn gbádùn kí ló kára yín rùn ẹ̀ máa jẹ́ èèyàn gbádùn ó sì dùn. bóòlù ẹsẹ̀ rí ọ̀sẹ̀ yẹn sí ẹ̀ ń sí lò ẹ máa lónìí. ó yẹ sòdí ẹ̀ díẹ̀ díẹ̀ tó bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ni wọ́n ti ṣe rí. sẹ́ni kan bá ní kì í sọ̀rọ̀ yẹn ní ká yọnu nínú àlùwàlá èsì pé wọ́n túmọ̀ sí pé ká pọ́n léyìn o sòṣùgbọ́n táwọn ń sọ ni pé tó bá jẹ́ as far as ablution is concerned yíyọnu kì í ṣe ọ̀ràn yẹn torí gbogbo ẹ̀rí ta ni torí òfin là ń fi ṣiṣẹ́ ọlọ́sọ ànábì sọ gbogbo sẹ́mi pé tábà sọ kọ́ràn èèyàn ni ìtumọ̀ rẹ̀ ni pé ńgbà tó sàlùwàlá tó gbàgbé láti yọnu àlùwàlá rẹ̀ ńkọ́ kìí sàlùwàlá ìgbà tó òfin mú àlùwàlá rẹ̀ ńkọ́ kìí sàlùwàlá ìgbà tó pati àlùwàlá rẹ̀ kìí sàlùwàlá wàlá nà dáadé wọn kọ yọnu ọ́ ah, ọ̀dà o kí ló dé tẹ̀ fi súnà so eléyìí ẹni àmọ́ kì í wá sí pàtó pálọ̀ àlá rẹ̀ sí kìnnì kì í sí pàtó kọ́ báyìí. tó sábà wá wo àdéhìí yìí o ẹjẹ́ àtúntò padà sídìí rẹ̀ wọ́n ní ìzọ tẹ́ ìkọlọ ahadukum min nawmih tí ẹnìkan nu yín bá jí látọjú oorun rẹ̀ àti sọ pé àdéhìí kan tó tọ́ka sípò oorun tòru ni. sábà pé léèyàn wọlé fal yastanthir kọfẹ omi tó fà sí mú jáde lẹ́ẹ̀mẹ́ta a ti sọ pé lẹ́yìn ní í ṣe pẹ̀lú pé ńgbà tó bá sálù àlà. fa inna ash-shaytana yabitu ala khayshumih nítorí pé ash yìí máa sùn nímú ẹni tó bá sùn tó bá sùn lóru. àwọn àdéhìí báyìí tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi bẹ nínú àwọn àdéhìí tí wọ́n máa ṣàfihàn ẹni tó gba ń tọ́ pamọ́ gbọ́ yàtọ̀ sẹ́ni tó dàkú ọ̀ ń bẹ nínú àwọn èèyàn àwọn tó wà màtíríà kọjá ti sọ tó ti kí wọ́n máa wọ́n ni pẹ̀lú sẹ̀ńtímítà àti mìlímítà wípé a ẹ̀dùn náà ìmú bó ṣe máa adúlù ṣètọ́ni ni wọ́n ń sun inú mú yẹn á ẹtú fún àdìsìn yẹn wò á wò dáadáa àwọn náà wá fi ẹjọ́ ọ̀hún kí ló mú kọ́ má dọ́gba nínú ọpọlọ yín fásitánì lè sùn mú èèyàn ẹ̀yìn rírì ni nítorí pé táyìn bá rírì lẹ́bi lé wọn àfihàn ah, bó ṣe tó ìyẹn ọ̀ àfihàn mú àbí òye tó nítorí délé ayé orírí àkọ́kọ́ nù ọlọ́run sì yin àwọn olùgbàgbọ́ òdodo ní alladhina yu'minuna bil-ghayb àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí ń tọ́pamọ́ àwa gẹ́gẹ́ bí ẹni tó sì gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwa kì í gbọ́ lọ́wọ́n àbójúṣe ọlọ́run ti fanfà lórí nǹkan bá sọ fún wa tọpọlọ wò lè gbé ju ká sọ ike sẹmẹ́rìnà wọ́n ọ̀tọ̀ àná agbó àgbà torí ta ni wá kí n la já má kí n lọpọlọ wa gan kí ló lè mà. nítorí pé ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ó dà gẹ́gẹ́ bí ojú ni àti òye ojú àti òye ojú wa ńlọpọlọ òye ìmọ́lẹ̀ oòrùn tàbí tòṣùpá tàbí tàtùpà oníṣẹ̀ríà ojú kò lè dá ríran láìsí òye gbójú ti ṣe lè mú bérebére tó kò lè dá ríran láìsí òye kò wá sí bọ́pọlọ ti ṣe lè pé tó tó lè ríran láì fi ti ṣẹ̀ríà sí irú ẹ̀ ló ti jẹ́ pé àwọn tó gbọ́n jù tán bá gba ìsìláàmù tán wọn lò fún lórí àwọn òfin tẹ́lẹ̀ láì ṣẹ́kẹ̀ fi ìdálẹ̀ orí wọn pé tẹ́lẹ̀. torí de lè inú ti jẹ́ pé ìgbà tó jù ò ti lè dá kò lè dáràn rí láì sóye bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ò lè dámọ̀nà láì jẹ́ kó fi ti àti láti sọ ipe tójú ọba fọ́ bàbá ni tójú ọba fọ́ ẹsẹ̀ ò ní ṣìnà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀rù tójú ọba fọ́ tóyè ò sì lọ ẹsẹ̀ ò ní ṣìnà àmọ́ tójú ọba fọ́ tí ò sóye à àìmọye sìnà yóò forí gbógiri yóò forí gbógiri nu yàrá rẹ̀ gángan wàláhì sọ́yìn kébi sílẹ̀kùn wà níbi tó ọmọ lọ ni àìmọye ìfàgbà orílẹ̀-èdè wa tún èmu náà lọ bẹ́ẹ̀ ẹ̀ríkì sẹ́yìn bá jí lóru dọ́mì tẹ́fẹ́ lọ sàlù àlá fa ọkàn rí tó yè kán rọra yọ ẹ̀bìbì sílẹ̀kùn wà ní ó ti forí gbògiri dáwọ́ tó rọ̀ pé subhanallah ẹbí wò yàrá rẹ̀ náà ni èsì yàrá ẹlòmíì èsì òtẹ́ẹ̀lì tó débẹ̀ lálẹ́ àná subhanallah eléyìí túmọ̀ sí pé tójú ọba fọ́ tó yìí ò sì lọ ẹsẹ̀ ńkọ́ kò ní ṣìnà àmọ́ tó yìí bá lọ ẹ ṣìnà o tó bẹ́ẹ̀ náà ní sẹ̀rí àtọpọlọ ọpọlọ ò lè dáríran gbogbo ẹni tó bá yí pọpọlọ lásán ló fẹ́ fi mànà ẹ sọ fún pé gbogbo mo lè fò mo lè gbé ọpọlọ rẹ yóò fi padà já sínú tàkúté ni nìhayẹtò ẹkọdá mi lọ ọkọ lè ẹkọ lọ. وآخر áàkìrù sáàyè àálẹ́mí iná bọ́lẹ́rù wọ́n ní gbogbo mo lè fò mo lè bẹ ọpọlọ ìfi padà já sínú kòtò ni gbogbo yẹn tí ọmọ yẹn tí o bá ti fi tọ́lọ́ wọn bá ti yóò fi sìnà náà ni torí de eléyìí ìlú ti jẹ́ pé àwọn olùsọ kí ah, adúlọ ṣèkánì yóò wá sàn wọ́n mú sáárì rìn àkókò rere ọ̀dọ̀ àkáwá kò tiẹ̀ tóbi ju gbogbo bẹ́ẹ̀ ṣe lérò lọ kí lọ́wọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ láti fi kọ́ra ìsúnú rẹ̀ àbọ̀nà wo gan lọ́gbàdé inú ọkàn rẹ tí fi ń sí ọlọ́nà gàba yìí ẹ ká ru ilé náà wò dábàá wí ni tó pe sitani ni sitani ọ̀nà olọ́gbà wọnú ọkàn rẹ sitani kọ. àìgbọ́n tó lọ́wọ́ bá sọ ni kọ́mẹ́tẹ́lì ṣaitan ẹ qala lil insani kfur falamma kafara qala inni bari'un minka inni akhafu Allaha rabbal alamin ọlọ́run ní kó dà kí a tó ṣe kẹfẹ́rí tán lọ́ba nítọ̀ sórí tó yọ kò tọkàn mi ẹ o èmi ń ọba gbogbo ẹ̀dá níjẹ́ wàá ní pa ẹ ọlọ́run mọ́nà ọ̀dọ̀ ṣe tán so ó yóò ti sọ fún ọ pé a ah, ò rí mi náà ẹ̀rọ kùrọ̀ ó lè mú mo ó lòun ló ń sí ọlọ́nà lóhun tó rí sọ́ọ̀bà tiẹ̀ kúrò nípò dúdú ọ̀nà wo lọ́wọ́ àgbàdo ní rẹ̀ tí wọ́n fi pa ṣe tán torí ẹ̀ ló ti pé a nídìí láti máa ṣe pàǹpà pẹ̀lú tó wá látọ̀dọ̀ Ọlọ́run àbí tó wá látọ̀dọ̀ Muhammad torí di eléyìí téèyàn bá ti sùn àṣetánì máa sùn nínú kí ló dé tó fi jẹ́ pé inú mú ni ó sùn wọn sọ pé yóò sùn ẹnu èèyàn wọn sọ gbogbo nǹkan yòókù lára ẹ̀yin náà bójú gbogbo nǹkan yòókù lára ẹ fojú inú wò wò èwo lè tó ṣe wípé kò sí kò lébìbò tá a lè fi bò ẹnu ètè ń bẹ tá a fi padé ojú ńkọ́ ó ní awọ tá a fi bò etí náà wà ń sisi torí ẹ̀ làwọn olùmọ̀ wa sọ pé ọ̀nà méjì tó wà fáṣetá ni láti wọ èèyàn iná ni imú àtẹ̀tì imú àtẹ̀tì èwo lọ́wọ́ ayájú ọ̀kan ó ti wà sẹ́ńtà ọ̀kan sì jẹ́ pé bọ́kan bọ́kan bá wà sí sílẹ̀ ọ̀kan ẹ̀ bò malẹ̀ bẹ́ẹ̀ bá sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ bò kan malẹ̀ bàtà kọ́dà méjèèjì la lè bò ọ̀kan náà kún un lọ àti abá sùn ẹ̀ kàn ṣe ìbora yín láwà níní tó tutù bá mú pọ̀ àmọ́ ẹ̀ bò mú wò ìyàwó pé ńgbà tẹ́ bá mí débì kan ẹ̀ tún ah no kọ̀ọ̀kọ̀ mú subhanallah torí àwọn sọ pé imú ìmọ̀ wà ń títí lọ́pọ̀lọpọ̀ ẹ wà àdìsí kan tó wá látọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tilẹ̀ bá sùn tẹ́ bá wọlé yẹn tilẹ̀kùn gbogbo abọ́ yẹn dojú rẹ̀ dé àwọn kọ́ọ̀p ẹ dojú wọn délẹ̀ ẹ méjì wọn wà títí lẹ̀ nítorí ká ṣètánì ọmọ bá lò wọn ẹ sì tilẹ̀kùn fa inna ash-shaytana la yaftahu ghalaqan torí pé àṣetánù ọlọ́run fún lágbára láti ti gbogbo nta bá ti. Allahu akbar eléyìí túmọ̀ sí pé tó bá ti tilẹ̀kùn lé rẹ àmọ́ dákọ̀ ọlọ́run kó tó wọlé o torí wọ́n ti bọ̀ wọlé tó bá dákọ̀ ọlọ́run ńgbà tó ń wọlé bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna tó o bá dárúkọ ọlọ́run tó fi wọlé wọ́n bọ̀ wọlé àmọ́ tó bá dárúkọ ọlọ́run tó tilẹ̀kùn tọ́ pa àwọn abọ́ rẹ dé àdìsí yẹn tún tọ́ka sí pé gbogbo ntẹ́ máa ń ṣe ẹ̀sà dàpọ̀ lọ ẹ̀dá kọ́ lọ́ngbà tẹ́ bá tilẹ̀kùn ẹ̀dá kọ́ lọ́ngbà tẹ́ máa ń kojú abọ́ dé ẹ̀dá kọ́ lọ́ tó gbogbo ẹ̀ torí pé àṣetánì ọ̀lágbára láti ti ntá bá ti gbogbo ntá bá padì kọ̀ lágbára láti ti tó àti ní tá a lè fi dí mú ó túmọ̀ sí pé àṣetánì nǹkan ó lè wọnú mú ṣùgbọ́n olóòsì wa gbà dànù àfi kọ́ fa àwa ti gbà kododo l'ọrọ lọ́rọ̀ anabi náà sallallahu alaihi kódà iye méjì bí ti wulẹ̀ ó kéré kọ́ lẹ́ẹ̀ma kò sọ́nà tó lè bá dénú ọkàn wa ń pa nítorí pé òlè jólùgbàgbọ́ òdodo tó máa ń ṣe iye méjì nípa òdodo wa Muhammad sallallahu bá jí la tó bá sàlù alátọ̀ fọmi kó wo bó o ara rẹ sí kó o bó o lára rẹ ti fa omi kó wo bó lara rẹ ṣe rí lẹ́yìn ìgbà tó fọmi sí múnú jáde gbogbo ẹni tó bá gbọ lọ́wọ́ bá gbọ́ kìí jiyàn nípa tó bá wá látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí di eléyìí ó di ọwọ́ wa kájẹ́ ni tó ṣe é pé yóò máa tẹ̀lé súnà dáadáa ẹ anabi sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá ti àlùwàlá tẹ́ ẹ bá fa omi sí mu fabalik fil istinshaq fa omi sí mu rẹ̀ dáadáa illa an takuna sa'ima àti tó bá ti pọ̀ ń gbà wọ. eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ò bá gbàwẹ̀ yóò fa omi sí mu dáadáa kì í ṣe irú fífo omi sí mu táwọn mọ̀mọ́ mọ̀mọ́ wa máa ṣe ń gbà mí. táwọn mọ̀mọ́ mọ̀mọ́ bínú tó ráwọn la rí fọ́ọ̀jù tí wọ́n ń sàlù àlá ń táwọn kínkìn. màmá màmá kàn mú omi báyìí fa wọ́n fi sọ́nà káàtà ní àti ti ìfábẹ́lẹ̀ ó ti kìbọ̀ mú wọn sì yọ. ẹlòmíì ti rọra lò ọkàn lè rọra fi pa òkè mú báyìí fi kẹ̀ náà. kò mú o wà báyìí fìlẹ̀ tẹ̀sán wà á fi omi sí àtẹ́lẹwọ́ rẹ̀ àlàáfíà wà á gbé lọ símú rẹ̀ wà á fà á. أكرمكم الله لله الم... أبي لنا المثل الأحسن. gẹ́gẹ́ bí àwọn ti ń òmí àgbéká fàáta o náà ló bẹ ní mùsùlùmí lọ́la pẹ̀lú ètò ọ̀dà o àwọn eléyìí lọ́mọ dáwọn jẹ yóò tó ń fi pàkàkùpà kan sórí tójú ọ̀wọ́ àpọ́n àbẹ́ rí nǹkan bẹ̀ tí wọ́n máa ṣe tí gbogbo gbogbo ètè gbogbo kí wọ́n máa tó pọ́n gbogbo gbogbo tí wọ́n máa gbọ̀n gbogbo ẹ̀ kí wọ́n máa gbọ̀n kékeré bó láyé náà ti wá le tó bá so eléyìí báyìí wàá fàtí tó bá ti fàtí wàá fẹ́ jáde bí ìgbà tó ń fọkàn ṣùgbọ́n ká sọ́ra o kọ́dà bó ti pa àgbà rẹ o ká mọ̀ fà lọ́nà tí ó fi wá lọ wọnú ọpọlọ inú agbárí o ká mọ̀ síra alẹ́ sí o Islam ò fi ká síra alẹ́ sí o tètè bá ti Fatima ẹ̀fẹ̀ tètè bá ti Fatima ẹ̀fẹ̀ tètè bá ti Fatima ẹ̀fẹ̀ walhamdulillah eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá fẹ́ràn àkókò nígbà tó ti wá mùsùlùmí ọlọ́run bá sì fi sọ rẹ̀ sọ àkókò nígbà tó ti wá lọ́mọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun táyì bá ti mùsùlùmí bó la bá ti mọ gbogbo eléyìí náà gbọ́dọ̀ àbá ti rí gbọ́dọ̀ àbá ti mọ̀ wàláhì àbá ti mọ̀ tó tí ìbá ti jẹ́ bá ti mùsùlùmí èèyàn lè máa kọjá lọ lóde kó náà gbọ́ rẹ̀ sẹ́wọ̀n kékeré ẹni tí èsè mùsùlùmí bá gbọ́ lọ́kàn kẹ́ni ìmú kẹ́ni àwọn tó yẹ kó ajé tani ti yàgbẹ́ mu wọn tẹ́lẹ̀ ó ti tọ́ ọ bẹ́ẹ̀ ó ti jànábà bẹ́ẹ̀ ó ti haibu bẹ́ẹ̀ ó ti gbogbo ẹ bẹ́ẹ̀ ẹ wá sọ̀rọ̀ fífa mi sí mu kò lè yà á lẹ́nu pé yín mu fa nítorí pé òun tẹ́lẹ̀ lẹ́sẹ̀ bá dàlù kófórí náà àrùn ńlá tó ti dá mọ́lẹ̀ òun náà ní kébèrè tó ti ní ìwà ti jẹ́ kékeré tẹ́tẹ̀ kan tó kù mọ́ kò sí àrùn ńlá da mọ́lẹ̀ kéékèèké gorí ẹ̀. ọlọ́run ọba tó ti ọ́ mùsùlùmí oríire nì ló jẹ́ kó gbọ́ dáadáa tó ọmọ ń dáadáa tó kẹ́ ní tí èsè mùsùlùmí tó bá gbọ́ yọkàn fi tipa làbà rẹ̀ nì pa nítorí pé ẹ̀yin náà gan náà ní sìn tẹ́ bá rí kékeré tẹ́tọ̀ fún pé máa fomi mú tó bá ti jí ni àbí gba Islam gba Islam torí jẹ lé àrífà àǹfààní pọ̀ nínú àdéhìí àǹfààní pọ̀ ń bẹ̀ kan wọ́n kama jẹni tó so pé yọ̀ọ́ máa yanu lẹ̀ àdéhìí kọ́ wa bẹ́ẹ̀ nítorí pé ọ̀nà kan tí máa wà ní títí téèyàn lè padé náà ni mu o lè sùn lè bá wọ inú ẹ̀ tó ṣùgbọ́n tó bá ṣe é ṣe fún ọ tó o bá sùn mọ́ ìyanu lẹ̀ torí tó bá jẹ́ pé njọ jẹ́ pilẹ̀ ni pé tí gbogbo èèyàn bá sùn wọn máa yanu lẹ̀ àdìtẹ̀ bá sọ wípé kẹ́ ẹ fún fa omi sí ẹnu yín àmọ́ gbà tó ń sàlọ̀ aláìyọ̀ náà tẹ̀lẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó jẹ́ pé tó bá sùn kò lè má yanu lẹ̀ kọ́ máa try láti control ẹ̀nu rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lóòótọ́ tí èèyàn bá ti sùn èèyàn máa ti ń ṣẹlẹ̀ o tó ṣùgbọ́n tí wọ́n máa ń sọ fún yẹn kí èèyàn máa try kí èèyàn máa try kí èèyàn máa try. bákan náà nínú àǹfààní tó tún wà nínú àdéhìí yìí òun náà ní wípé tá a bá ti jíjà ìdí tó dáa jù ní ká lọ sàlùwàlà torí pé nínú àdéhìí míì anábìwà sallallahu alaihi wasallam wọ́n ní tí a bá sùn àṣetánì máa kàn wá lẹ́ẹ̀kan yóò kàn kálukú lẹ́ẹ̀kan mẹ́ta yóò ní oorun yìí asùn fanfan tẹ fani má jì àkàràmọ̀kúnmọ́wá ẹ̀yin náà wò ẹ̀mí ló la dí lóru òní ó lè tó ẹ̀ márùn ó lè tó ẹ̀ mẹ́fà ṣùgbọ́n tá a tún máa wá gbogbo pé àánú ọ̀sẹ̀ fa ẹ̀tùn máa ẹ̀tùn máa sùn tó ṣé bá tún jí after three ni ẹ̀tùn máa sùn tó ẹ̀tùn lè dí ẹ̀tùn máa sùn tó so títí tó fi di pé wọ́n pe as-salatu khayrun minan-nawm ó ní ní olè má mọ̀ lè ti dè báyìí sa so gbogbo àwọn àti ẹ̀sìn máa sùn sókè tó after five minutes ní ọba di thirty minutes mọ́ lọ ọba ní assalamu alaykum wa rahmatullah ah kí ló ń kí ló ń mi àwọn tó ní irun kí ti lọ kí òun subhanallah lórúkọ àṣetán òun ọ̀fẹ́ kò sórí ilé tẹ́lẹ̀ náà yóò ti kàn láwọn ìkàmálẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ń bomi gan-an akramakumullah ẹni tí ń pè rún ó ti dé mẹsàlásì lè máàmù gan ni wá wàláhì wọn sùn rárá títí pé bàbá lè máàmù sọ dáa bẹ́ẹ̀ bàbá lè máàmù sọ ìyàwó pé bàbá lè máàmù tó ń bọ ọba wá ẹ̀rá kùn sáà jẹ̀mọ́ ni ọ wà nítorí oorun ti gbóná lọ. so náà lànà bí sọlá àdúrà mi tẹ́ ẹ bá ti jí tẹ́ ẹ bá ṣàdúà nígbà tẹ́ ẹ jí yàn dúró ẹ lórí ibùsùn yín kẹsì wọn ni kẹsì àdúrà láàárọ̀ ó ti wá bọ̀ náà. nǹkan ṣètánì ń bẹ lára ẹ tó o bá ti jí báyìí lórí ibùsùn rẹ tó jókòó tàdúrà rọ tó o bá ti tàdúrà alhamdulilayi alladhi ahyani ba'dama amatani wa ilayhi an-nushur allahumma bika bika asbahtu wa bika amsaytu wa ilayka an-nushur allahumma inni as'aluka al-'afwa wal-'afiyah fi ad-dunya wal-akhirah. اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي